kọ́ríntì kejì orí karùn-ún. nítorí a mọ̀ pé bí àgọ́ ara tí a fi ṣe ilé ní ayé yìí bá wó a ní ilé kan lọ́dọ̀ ọlọ́run tí a kò fi ọwọ́ kọ́ tí yóò wà lọ́run títí láéláé nítorí nínú àgọ́ ara yìí à ń kérora à ń tiraka láti gbé ilé wa ti ọ̀run wọ̀ a ní ìrètí pé bí a bá gbé e wọ̀ a kò ní bá ara wa níhòhò àwa tí a wà nínú àgọ́ ara yìí ń kérora nítorí pé ara ń ni wá kò jẹ́ pé a fẹ́ bọ́ àgọ́ ara yìí sílẹ̀ ṣùgbọ́n àgọ́ ara yìí ni a fẹ́ gbé ara titun wọ̀lé kí ara ìyè lè gbé ara ikú mì. ẹni tí ó ṣe iṣẹ́ yìí lára wa ni Ọlọ́run ó sì fún wa ní ẹ̀mí mímọ́ ó fi ṣe onídùúró gẹ́gẹ́ bí ẹ̀rí ohun tí yóò tún fún wa nítorí náà a ní ìgboyà nígbà gbogbo a mọ̀ pé níwọ̀n ìgbà tí a bá fi ara yìí ṣe ilé a dàbí ẹni tí ó jáde kúrò lọ́dọ̀ olúwa. nítorí ìgbàgbọ́ ni a fi ń gbé ìgbé ayé wa kì í ṣe ohun tí à ń fi ojú rí bí mo ti sọ a ní ìgboyà inú wa ìbá sì dùn kí a kúrò nínú àgọ́ ti ara yìí kí a bọ́ sínú ilé lọ́dọ̀ olúwa nítorí èyí ìbáà jẹ́ pé a wà nínú ilé ti ibi tàbí kí a bọ́ sínú ilé ti ọ̀run àníyàn wa ni pé kí a sáà jẹ́ ẹni ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Olúwa nítorí gbogbo wa ní láti lọ síwájú Kristi bí a ti rí láti lọ jẹ́ ẹjọ́ níbẹ̀ ni olúkúlùkù yóò ti gba ohun tí ó tọ́ sí i fún oríṣiríṣi ìwà tí ó ti hù nígbà tí ó wà nínú ara ìbáà ṣe rere ìbáà ṣe burúkú nítorí náà nígbà tí àwa ti mọ ohun tí ìbẹ̀rù Olúwa jẹ́ a mọ̀ pé ènìyàn ni a lè gbìyànjú láti yí lọ́kàn padà ọlọ́run mọ irú ẹni tí a jẹ́ mo sì rò pé ẹ̀rí ọkàn yín jẹ́rìí sí mi pẹ̀lú kò tún nílò pé kí a máa pọ́n ara wa fún yín mọ́ ṣùgbọ́n èyí yóò jẹ́ àǹfààní fún yín láti máa fi wá ṣògo kí ẹ lè máa rí ohun wí fún àwọn tí wọ́n ń ṣògo nípa nǹkan ti òde ara tí kìí ṣe nípa nǹkan ti inú ọkàn bí ó bá dàbí ẹni pé orí wa kò pé nítorí ti ọlọ́run ni bí a bá jẹ́ ọlọ́gbọ́n a jẹ́ ẹ fún yín. nítorí ìfẹ́ Kristi ni ó ń darí wa nígbà tí a ti mọ̀ pé ẹnìkan ti kú fún gbogbo ènìyàn a mọ̀ pé ikú gbogbo ènìyàn ni ó gbà kú ìdí tí Kristi fi kú fún gbogbo ènìyàn ni pé kí àwọn tí ó wà láàyè má ṣe wà láàyè fún ara wọn ṣùgbọ́n kí wọ́n lè wà láàyè fún ẹni tí ó kú fún wa tí Ọlọ́run sì jí dìde àyọrísí gbogbo èyí ni pé láti ìgbà yìí lọ àwa kò tún ní wo ẹnikẹ́ni ní ìwo ti ẹ̀dá mọ́ nígbà kan ìwo ti ẹ̀dá ni à ń wo Kristi ṣùgbọ́n a kò tún wò bẹ́ẹ̀ mọ́. èyí ni pé nígbà tí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó di ẹ̀dá tuntun ohun àtijọ́ ti kọjá lọ ìgbé ayé irú ẹni bẹ́ẹ̀ sì di tuntun iṣẹ́ Ọlọ́run ni èyí láti ìbẹ̀rẹ̀ dé òpin òun ni ó ti là wá níjà pẹ̀lú ara rẹ̀ nípasẹ̀ Kristi òun kan náà ni ó tún fún wa ní iṣẹ́ ìlàjà ṣe iṣẹ́ náà ni pé Ọlọ́run wà nínú Kristi ó ń làjà láàrin aráyé àti ara rẹ̀ kò ka àwọn ìwà ìṣedéédéé wọn sí wọn lọ́rùn ó sì ti wáá fi ọ̀rọ̀ ìlàjà lé wa lọ́wọ́. nítorí náà a jẹ́ aṣojú fún Kristi ó dàbí ẹni pé àwa ni Ọlọ́run ń lò láti fi bẹ̀ a fi orúkọ Kristi bẹ̀ yín ẹ bá Ọlọ́run rẹ́ Kristi kò dẹ́ṣẹ̀ síbẹ̀ nítorí tiwa ọlọ́run sọ ọ́ di ọ̀kan pẹ̀lú ẹ̀dá ẹlẹ́ṣẹ̀ kí a lè di olódodo níwájú ọlọ́run nípa rẹ̀